السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث الخامس والعشرين ومائتين وعن أبي هريرة رضي الله عنه قال قبل النبي صلى الله عليه وآله وسلم الحسن بن علي رضي الله عنهما وعنده الأقرع بن حابس فقال الأقرع إن لي عشرة من الولد ما قبلت منهم أحدا فنظر إليه رسول الله صلى الله عليه وسلم فقال من لا يرحم لا يرحم متفق عليه وعن عائشة رضي الله عنها قالت قدم ناس من الأعراب على رسول الله صلى الله عليه وسلم فقالوا أتقبلون صبيانكم فقال نعم قالوا لكن والله ما نقبل فقال رسول الله صلى الله عليه وسلم أو أملك إن كان الله نزع من قلوبكم الرحمة متفق عليه وعن جرير بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لا يرحم الناس لا يرحمه الله متفق عليه wọn سوى sí أقول لك kájọ ẹni tó so kó fi ọ̀wọ̀ àwọn yẹn ó fi wọ̀ wọ́n èèyàn gbọ́dọ̀ fi ẹ̀tọ́ èèyàn èèyàn gbọ́dọ̀ fẹ̀tọ́ rẹ̀ dún. ọmọ àdéhùn Abu Hurairah radiyallahu anhu wa nínú rẹ̀ wọ́n ni an-nabiy sallallahu alayhi wa sallam al-Hasan ibn radiyallahu anhuma aláàrẹ̀bí fẹnu kó ẹnu ọmọ ọmọ rẹ̀ alḥasan ọmọ àlì anábì fẹnu kónú pẹ̀lú ẹ̀ tọ́ba wọ́n fẹnu kónú pẹ̀lú èèyàn wọ́n á kó àjùlọ tí àgbàlagbà bá sọ̀rọ̀ rẹ̀ fọmọdé kékeré ó máa ń jẹ́ àmì àánú ìkẹ́ láti ọ̀dọ̀ àgbàlagbà sọmọdé kékeré. ẹ sì rí i pé àsìkò ìgbà tó mọ bá wà kékeré gbogbo ẹni tí ó bá gbé ọmọdé ní máa fẹ́ fẹnu kò wọ́n lẹ́nu láti lè bá a fi ṣe àpèjúwe pé àwọn fẹ́ràn ọmọdé o. yàtọ̀ sí pé ẹnu àwọn ọmọdé ǹgbàǹgbà tó wà ní kéékèèké òórùn ẹnu wọn máa dùn ẹnu wọn kì í rùn òórùn kó òórùn torí kí ni ń jẹ. eyín wo ló ní kẹran há síbẹ̀ tí òbí wa jẹ́ pé amẹ́nurùn kan á máa fara pamọ́ sẹ́nu tiwọn kò sí jọjọ bẹ́ẹ̀. àgbàlagbà tó bá ti dàgbà lẹ́nu wọn máa ń rùn torí àìmọye jẹkújẹ àìmọye káfọnù láàbọ̀ àbọ̀. ẹ̀yìn máa yẹ sáti ẹ̀kọ́ ẹnu ti pátá korongodo ká mọ̀ fọ́ gbogbo eléyìí máa ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn àgbàlagbà àmọ́ àwọn ọmọdé kéékèèké kí ni ń jẹ kí ni ń pamọ́ sẹ́nu rẹ̀ sọmi yẹn máa fẹ́ fẹnu ponu pẹ̀lú ọmọdé kékeré láti sàmì sípò afẹ́ràn rẹ̀ àti láàánú rẹ̀ a sì ń bẹ nínú ẹni tó ṣe é pé ó ń ṣèkẹrẹ. tọ́ eléyìí máa ń ṣẹlẹ̀ láàrin bàbá sọ́mọ láàrin bàbá àgbà sọ́mọ ọmọ láàrin ìyá sọ́mọ láàrin ìyá àgbà sọ́mọ ọmọ a máa ṣẹlẹ̀ láàrin ẹ̀gbọ́n sábúrò a máa ṣẹlẹ̀ láàrin àgbàlagbà sọmadé ìbí ọba àti ẹ̀mọ́dà wọn pọ̀. nígbà tí Ànábì sallallahu alaihi wasallam wá ń fẹnu kò ẹnu pẹ̀lú ọmọ ọmọ rẹ̀ ẹnìkan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ń gbà yẹn wọ́n ń pè ní Al-Aqra ibn Habis. nínú àwọn èèyàn ń bẹ láyé níta nàbì sọlọ lọ àìsí là ń sè ọjọ́ lójú kékeré lẹ́yìn nfẹnu konu pẹ̀lú ọmọdé kékeré fọkọọlù akọrọ akọrọ o ibnu habis wa dán ìpè ìnnàlẹ àṣàrọ tẹmínà wọlé ẹdí o ọmọ mẹ́wàá mo ọmọ mẹ́wàá gbáko ni mo máa kọ́ bẹ́ẹ̀kú minhum ahadan ẹ̀ ń sì fẹ́ẹ́ kónú pẹ̀lú ẹnìkan nù wá rí tálà zakati ìyẹn ni pé bí ẹ bá tú ọkùnrin èèyàn nídìí kọ́ máa fẹ́nu kónú pẹ̀lú ọmọ ẹ bá tú bàbá àbúrò máa fẹ́nu kónú pẹ̀lú ọmọ ẹ rò pé nǹkan gidi ló ń sọ. ìwádìí wọn pé ọmọ rẹ. kèése kan kèése méjì ọmọ mẹ́wàá oye èsì ìfẹnu konu pẹ̀lú kankan nínú ọ sẹẹrù rẹ wà fẹnu ọmọ ọlọmọ sáà kò lè tẹsí nígbà tó bá sọ pé ìfẹnu ọmọ àmì ni bọ́ọ̀ kọ́mọ ọlọ́mọ mọ́jà fara ni. torí pé ọwọ́ tó fi lé ọmọ rẹ nì wọ́n bá lé ọmọ ẹ lómìn ìdí ìwọ̀n bò wọ́n máa ma gbé ọwọ́ sókè dáadáa. sẹ́ńtúndé tí kò láàánú ọmọ tiẹ̀ bóòlù ti fẹ́ láàánú àwọn ọmọ ẹ lómìn. tí ìbátan wá dé máa kò yẹ ká fi sípò alámòtútó pẹ̀lú ká fi sípò alákòóso nítorí pé ẹni tí ò bá ti láàánú àwọn èèyàn àwọn ọmọ tiẹ̀ kò lè láàánú àwọn aráàlú ẹni tí kì í bá ti sànú ọmọ rẹ̀ kó ló ti fẹ́ sànú ẹ̀yin mẹ̀kúnnù kò lè sànú yín o òórùn kọ̀rọ̀ gidi ló ń sọ wọn ò kérò èwo làná bìí fẹ́ gbé dé déjì káwọn ọmọ ọmọ wọ̀nyẹn ok ẹ rí i pé nínú Islam wọn yìí dọ̀bálẹ̀ wọn ìkúnlẹ̀ ọ̀rọ̀ abọ́ májẹ́ kan ṣẹlẹ̀ ẹ bá fẹnu kọnu pẹ̀lú ọmọ ìrọ̀ ìjẹ́ ń dọ̀bálẹ̀ jẹ́ ńkúnlẹ̀ náà ẹ bá máa fẹnu kunu pẹ̀lú ọmọ tó akíkọ́ ọmọ ọmọ tó kúnlẹ̀ kọ́ dọ̀bálẹ̀ fún inú àtàyè tòǹtìpáta yín yẹn takò ẹ̀sìn ọlọ́run. torí ẹ̀ ìgbà tọ́rọ tọ́rọkùnrin yìí wá sọ pé òun bímọ mẹ́wàá òun sì fẹ́nu kónú pẹ̀lú ọ̀kan nínú wọn rí. فنظر إليه رسول الله صلى الله عليه وسلم فقال النبي صلى الله ọwọ asọ báyìí pé man la yarham la yurham gbogbo ẹnikẹ́ni tí ìbá ti ṣàánú ẹlòmíì ọlọ́run ní ṣàánú àná. àánú ń bẹ nínú káfẹnukunu pẹ̀lú ọmọ. tọ́ọ̀bá ti wá láàánú ẹlòmíì ọlọ́run bò ní ní àánú tiẹ̀ náà. kílé pàtàkì púpọ̀. kájọ ẹni tí ó láàánú. àwọn ọmọdé wa kéékèèké. nínú pa aláàánú wọn ọ̀nà ìdíkà máa fẹnu kónú pẹ̀lú wọn. ọmọ ọ̀dọ́ àtọ̀mọ̀ kí ló kàn káàdì ọ̀fẹ́nu kónú pẹ̀lú ọmọ ọmọ ọ̀rọ̀ àtúntò sí ọ lẹ́nu kó gbé mi ní àbí kó tú dáàbò ìyá àti pọ́ máa sí ọ lẹ́nu lọ́mọ o ti ní àwọn ọmọ àtijọ́ sí mi lẹ́nu mọ́ tá ló ń bá wù ọmọ òtí ìdá kan máa ń jẹ. tọ́ eléyìí túmọ̀ sí pé téèyàn ọba ti láàánú ọlọ́run ní ṣàánú ẹ̀yìn tí ìbá ti jẹ́ ni sí ó ń ṣe pẹ̀lẹ́ àwọn èèyàn ọlọ́run ní sọ̀rọ̀ tiẹ̀ náà pẹ̀lẹ́ kólékólékólé náà lọ máa ń se fún mi yàn ọlọmọba gbádùn rẹ dé báwọn náà kólékólé lọ́rọ̀ rẹ ọmọ ẹja ọlọ ń sọ àná wa eré ẹ jẹ́ ká kọ́ àná ẹ jẹ́ ká kọ́ ìkẹ́ ẹsẹ fún àwọn ọmọ èèyàn gbogbo àmà tẹ́ bá ti láàánú fún tẹ́ ẹ máa gbé mára tẹ́ máa fẹnu kunu pẹ̀lú ẹ̀ kódà tẹ́ bá fẹnu lásán kó lẹ́kẹ̀ẹ́ inú ọmọ àmàdùn inú ọmọ àmàdùn pé ah mo dúpẹ́ fọlọ́ tó mọ wálé ayé mo dúpẹ́ fọlọ́ tó yẹ pẹ́rù bàbá yìí ni bàbá mi mo dúpẹ́ fọlọ́ tó yẹ pẹ́rù ìyá yìí ni ìyá mi yàtọ̀ sáwọn bàbá kanjú kó àwọn bàbá àpà tójú ti kọ́ rẹ lọ́wọ́ láì mẹ́gbàá lọ́wọ́ olójú dẹ́rù bọ́mọ dẹ́rù bọ́mọ bàbá tún wọlé lọ mọ bá túlẹ̀ tó máa ń rákòrò lọ sábàyà rẹ̀ tó bàbá kàyí tún dé nǹkan ṣe ọmọ sáfún títí ọmọ tó kórì bògiri ó tún mọ ọmọ lójú nígbà ìbọn sáfún ní lọ́ba yẹ orí rẹ̀ tó tó kó tó pẹ́ kó tó sẹ̀ bàbá ó ti rẹ́gí pẹ̀lú ìròyìn tó fún ìyẹn gbọ́dọ̀ láàánú ọmọdé kẹ rọmọ tà rọmọ kẹ ti gbé sókè tọmọ náà rí kó ti máa sunkún pé àfi kẹ gbé o orí lánà kẹ gbé ọmọ tẹkẹ lómi o ti fẹ gbé kó ló wọ gbà ẹ̀yin náà sáni sáà sẹni kọ ọmọ náà gbọgbọn sí ẹni ọgbọ́n ìwà sẹni tí nǹkan kò mú ni tí yóò di ogbé o onídìí ogbé o ẹni tí mo ti ta sọ wọn lọ bàjẹ́. ama náà mọ̀ pé yọba yẹ ẹni ń so subhanallah torí de ilé ẹjọ́ àti àánú àwọn ọmọ wa ọmọ onígbàlá ìmọ̀ ọmọ yọrọ ọmọdé ló ń kọ́ mọ̀ nǹkan gbogbo ń ti fẹ́ kọ́ bàjẹ́ má fi títò torí ọmọ gbogbo nǹkan ní kéré nínú pé láàánú náà ní pé ọba ti má fi nínú pé ẹ fi ọwọ́ rẹ̀ wọ́ nítorí fi torí yọ bàjẹ́ ẹ má fi sítòsí torí yọ gbogbo ẹ̀jẹ̀ kò sí ọmọdé nínú. ẹ jẹ́ kó ọmọ pé ẹ̀sìn lé tẹ̀ bá sí mi ẹ jẹ́ kó ọmọ pé wà lé tẹ̀ bá wà lé látàrí àánú tẹ̀ máa jẹ. ẹ ọmọ ọdún ayé mà ni ó tó eléyìí pàtàkì púpọ̀. ètò àrímúmbẹ ni pé man la yarham la yurham gbẹ́jẹ́ bá ti sànù ẹ lónìí ọlọ́run lè sànù ẹ sànù kọ́lọ́run lè sànù tiẹ̀ nù. nínú àwọn ẹ̀kọ́ tó wà nínú àdéhùn ni pé anábìyàn sallallahu alaihi wasallam ọ̀ lànà gbogbo èèyàn tóbi lórí àwọn ọmọdé kéékèèké bil mu'minina. رؤوف رحيم nítorí máa ń bùkátà lọ́dọ̀ rẹ kò bùkátà pé àfidàdà kò lówó sówó ni wọ́n máa fi ra káfẹ́ nukunu pẹ̀lú ọmọ ẹ̀ yéésù wọ́n máa fi ra ọ̀pọ̀ káfẹ́ nukú lẹ́kẹ̀ káfẹ́ nukú lẹ́nu ẹ wá bí olùdùnnú tí ó mú wá sọ́kàn yàtọ̀ sẹ́ni tọ́ra súùtì kọ́ máa tuntun máa tuntun lẹ́yìn. èwo ni kọ́ mọ orí kó mú gbọ́ kó bá ronú súùtì ààrẹ rẹ̀ tó bá ronú igbe abanújẹ tó bá ronú bó ti lẹ̀ ọ́nì atúbútẹ́kù. tòtòrò fọ́ọ̀mù súùtì ẹ̀ ni wọ́n máa ń ná lágbọn kó gbé mára ọbẹ̀ nukunu pẹ̀lú ẹ̀ àmì kẹ́lẹ́lẹ́yìn. ìwádìí àwọn kéékèèké lásán ilẹ̀ yẹn máa fẹnu konu pẹ̀lú wọn lábẹ́ jẹ́sí islam farama ó lè fẹnu konu pẹ̀lú ìyàwó ẹ̀ ìyàwó rẹ̀ lè fẹnu konu pẹ̀lú rẹ̀ nínú àmì pẹ́fẹ́ wà nù nínú àmì pé ọláàánú ìyàwó rẹ̀ islam ọgbà wọlé kò sí nǹkan tó burú mbẹ. ìwádìí pọkùnrin ọmọ wa gbìyànjú àti wá obìnrin olóbìnrin tí ọmọ fẹnukonu pẹ̀lú ẹ̀ ní ọjọ́ ìsìnkú ọgbàdùn tẹ́bí tí ìyàwó rẹ̀ bá wá ń gbẹ́nu bọ̀ pé kí wọ́n fẹnu kò yọ agbẹnu sọ ta ló fẹ́ sọdọ ọmọdé òkè ńlẹ́ bàbá àgbàlagbà náà ló fẹ́ fẹnu kò àbí nọ́ọ̀nọ́ọ̀nọ́ ẹnu rẹ̀ rùn ẹgbọ́rọ̀ ẹnu àwọn fólúkẹ́ fọláṣadé margaret àti àwọn juliana tán fẹnu kunu pẹ̀lú àwọn ẹnu rúnrún rubbish nínú rẹ̀ ó tún máa dùn ní àjàjà àwọn tí ń ṣiṣẹ́ oṣù wọ́n gba wèrè má bàjẹ́ ni torí ẹ̀ kí ọ náà ṣọ́ra o ṣọ́ra ẹnu bó ti lọ ṣiṣẹ́ oṣù ni wọ́n náà múra o kọ ṣọ́ra rí sọ pàdé ara wọn ọkùnrin ń bọ̀ báyìí obìnrin ń bọ̀ báyìí wọ́n wá sọ ọ báyìí báyìí yàn rí rẹ̀ ọkùnrin á sọ ọ báyìí obìnrin náà á sọ ọ báyìí ọwọ́ ọ̀tún nù kálukú ti na ọwọ́ ọ̀tún bẹ̀ sẹ́wọ̀n kọ́ wọ́ òsì ọ wà ní downway wọ́n wá mú ọwọ́ òsì yìí kí wọ́n gbé lẹ́rùn wọ́n wá fi fàyà kóra wọn ọwọ́ ọ̀tún yẹn wọ́n wá mú lọ sẹ́yìn ara wọn tó bá mú lọ sẹ́yìn ara wọn àmọ́ kọ́ gbára wọn lẹ́yìn ìsákùtì àná ìsákùtì àná ah mo appreciate mo appreciate ah la ilaha illallah appreciate ọ̀daràn pàdé ọ̀daràn wọ́n ti pẹ̀kí. Tọ́ba tí wọ́n ṣe bá ń ta àwọn ẹgbẹ́ kan ti gba gírídì ńlá ní òdòdó. Tọ́ba ṣe bá ń ta wọ́n tó agbẹnu lọ pé lọ́ọ̀bù láìlá ìlọ́lá. Ẹ̀rí tí àdánù náà. Tẹ́yìn bá wà wù ẹ̀yin tó yẹ kó mẹ̀sàkín lẹ́yìn ẹ̀ jáde àfi lẹ́ẹ̀kan àfi ọkọ àtìyàwó ara wọn ni wọn ò lójú ti báyìí ní àríwá àgbẹ̀ lọ́dọọdọ iṣẹ́ ló dẹ̀ pọ̀ lọ́dọ̀ dà pọ̀ ọmọ kó di tẹ̀tù wá bí we are all brothers and sisters ọmọ ìyá ni wá ẹ̀rọ àwọn ọmọ ìyá ti <laughs> ọmọ ìyá ti ń dira wọn mú ti ń bá ya kóra wọn láyà ti ń fẹnu kóra wọn lẹ́ẹ̀kẹ́ àwọn ọ̀daràn ọ̀daràn grade one tó gbóró eléyìí máa tẹ̀lé ọkọ mọ́nbàjẹ́ tó ń torí de eléyìí ìyàwó ẹ̀ ló lè fẹnu konu pẹ̀lú ẹ̀ hmm. tààmà gbóbi olóbìn kan ọ a máa fẹnu konu pẹ̀lú ẹ̀ à ọlọ́mọdé ọ haram ní lábẹ́ òfin ọlọ ọwọ́ rẹ̀ gbẹ̀ kó gbọ́dọ̀ kan ara obìnrin olóbìn kí ló fẹ́ kí ló ń wá mi torí ẹ̀ ká pé ọ̀fẹ́ fún obìnrin olóbìnrin ní nǹkan ó fún lọ́nà tá a wọ ọwọ́ yín òfin ní kanra wọn yóò ti gbaná abẹ́rẹ́ rí kẹ́mẹ́ gbaná ó túmọ̀ sí pé ọ̀fẹ́ máa bóòlù ara rẹ̀ rí kọ́ fọwọ́ kàn ọ́ là so gbà àyè ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó fi lè dàgbà òun náà wá ṣe karambà ní kàkà kọ́ gbà níbi tí ọ̀tọ́wọ̀ rẹ̀ ọwọ́ amọ́wọ́ wá bi tọ́wọ́ rẹ̀ wà pé ẹ fún mi náà gbà ojú ẹ̀ fún ọkùnrin mo ti na kíní ìṣe ọ̀tún. àbẹ̀wò la ṣe ní mọ̀pá àrùn fẹ́ lára rẹ̀ báwọn ọ̀dà ẹ̀rọ kára rẹ̀ ọ̀bà ni. sàmọ́ngbà tó ẹ̀kọ́ ayé ti bàjẹ́ èèyàn ti bàlùmà gbòòrà gbogbo rẹ́gbẹ̀ gbogbo àdánù lẹ́rìí sẹ́ńsẹ̀ nígbà tí tìjú tiẹ̀ ti sọnù tó ti sọnù tó dé junction kan ló bá sọnù oríta àbí tó ti sọnù gan àwọn èèyàn dá mọ́ akramakumullah ayé ti gbàjẹ́ kọjá àbíkí àwọn torí ẹ̀ ló ti jẹ́ pé ìgbà tó bàjẹ́ ẹni tó pọ̀ jù nínú àwọn èèyàn náà tẹ̀lé wọ́n tẹ̀lé bàjẹ́ àwọn náà bàjẹ́ èèyàn díẹ̀ tó wá kù tí ó bàjẹ́ àwọn ni ọmọ ìyá lẹ́nu ẹni tó wá ti bàjẹ́ o yóò mọ wá wọ ẹ̀yìn tẹ̀ sí ìbàjẹ́ pé ẹ̀yìn sì tó still wà ní junction kò yìí sí ìbàjẹ́ gbogbo ẹ̀ ló ti bàjẹ́ ẹ̀yìn náà tẹ̀ láwọn àkàràmọ̀kọ́mọ́wá ayé ti bàjẹ́ kọjá àbíkí àfọ̀ ká sọ ara wa kẹ́sìn wọn má bàa tún bàjẹ́ pẹ̀lú ẹ̀ àkàràmùkùnmùwà ṣé fífọ ẹnu kú ẹnu pẹ̀lú obìnrin olóbìnrin táwọn ọmọ sọ fún yín nù ṣé fífọ ẹnu kú ẹnu pẹ̀lú obìnrin olóbìnrin ló burú ni àbí rírì di obìnrin olóbìnrin ẹ dáhùn gbogbo ẹ̀ lábúrò ọ̀daràn náà gbogbo wọn àmọ́ ṣé kí ẹ fẹnu kú ẹnu pẹ̀lú rẹ̀ olókùúrú tó kẹ́ẹ̀rí di rẹ̀ pátá korongodo ni àbí rírí di rẹ̀ burú ju fífẹnu pẹnu pẹ̀lú rẹ̀ nàá sẹ́ẹ̀rì kí gbogbo orí ibú yìí náà àwọn obìnrin tí wọ́n wọ ṣòkòtò ìgbẹ́ wọn ń gbọ̀n ìtọ́ǹgọ̀. egboro wo ni ó gbé tọgbà títọ̀ òfin ní ìdíkó flush gbogbo ṣòkòtò. bàbá ọwọ́ àti wá wọ sòkòtò tó wọ tíṣẹ̀ díẹ̀ ló fi tayọ òdodo. tọ́wọ́n gbọ̀n gbẹ̀ngbọ̀n ọkàn yọ sòkòtò ń di ní gbogbo yẹn bá ń wò di rẹ̀ wọ́n á wò àwọn òdòdó àwọn òdòdó ẹnìkan àwọn òdòdó láì bá ń bọ̀ kí ló ń jẹ́ bá àìgbà ọjọ́ kọ́ mẹ́wọ́n mọ́ṣáláṣí ni wọ́n sùn àbí kan ti bàjẹ́ kọjá àbíkí àbọ̀ ìtìjú ti lọ fọ́pọ̀lọpọ̀ ẹ sì máa pé títìjú bá ti lọ gbogbo nǹkan bàjẹ́ ọ̀la ìtọ́lá ìdí tọ́mọ èèyàn fi ń hùwà bí ẹranko nítorí yorùbá náà gbọ́ngàn ẹgbọ́n nǹkan kan pa lóore wọ́n lẹ́nu tó lójú lójú tì àwọn eléyòó tuntun wọn ti fọ́ ojú ò lè tì wọ́n mọ́ ẹ̀yin tí ojú yín sì tó ń ta déèmù déèmù tí ò tí ì àbí òye wa ẹ̀yin ló tún tún rántí lójú ká lómi náà ojú tí ti tọ́jú ayé lásán ni yóò máa wò kí ló dé ah tí ò bá ti àwọn èèyàn yín bì lónìí tọ́lá <laughs> ti sọ̀rọ̀ ní alùsùnà alùsùnà máa dáràn bá abẹ́rẹ́ rí nǹkan tó ń torí àwọn olùbílẹ̀ ní ṣètò àná rẹ̀ ti lọ fọ́pọ̀lọpọ̀ etí ti lọ fọ́pọ̀lọpọ̀ ambọ̀sibọ́sí àwọn aláfẹ́ ayé àwọn olórin òfò àwọn olórin àdánù lẹ́yìn náà màá bá ṣe máa di àwọn obìnrin olóbìnrin mu tí wọ́n á máa fẹnu kónú pẹ̀lú wọn. kódà rìsáàtì kan tó fi hàn wá pé àwọn olórin gan láwùjọ Yorùbá wọ́n dàbí ànábì wọn. àwọn ni wọ́n ń wá àwòkọ́ṣe. ọ̀rọ̀ gan tọ́pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ń sọ irú ọ̀rọ̀ táwọn olórin sọ ni ìṣe wọn gábí tiwọn ni kódà sọ wọn bá àwọn olórin ṣe ń dànù àwọn ọ̀wá ara wọn olùmẹ̀sìn Islam tí wọ́n fi máa wà wòkọ́ sí wọn ò ráwọn ẹni gidi tí wọ́n lè máa sìn jẹ àwọn olórin òfò àwọn olórin àdánù àwọn ọ̀bà yìí jẹ́ lọ́wọ́ di àpèjúwe táwọn ń tẹ̀lé ọlọ́nkọ́ sànù wa akramakumullah ohun tó dájú ni pé sábà ti lè fẹ̀ sílẹ̀ gbogbo aburú ní ọ̀wọ́lé wa bá wa sábà ti ń tẹ̀sán jámọ̀ kankan ẹgbàgbé ọmọlúwàbí ọmọ èèyàn máa ń di ẹranko pátápátá ẹ̀sìn ló tún wá sí o ọ̀la ìdí ọ̀bá gbogbo àwọn tí ń ṣe rádaràdá táwọn ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń ṣẹ̀sì yóò ṣe jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ẹ̀sìn máa ń káyàn lọ́wọ́ de gbogbo ń tọ́ ọ̀bá ṣe ò ní ṣe bí ò sí nǹkan kan bẹ̀rù ọlọ́run ó sì tún ti jó àwọn torí ẹ̀ ẹ̀sìn á máa tún yẹn ti gan àwọn ọmọ yín nìkan àbí ìyàwó yín lẹ́ẹ̀lì fẹnu pẹ̀lú wọn tí ò bá ti já àwọn ilé ìṣọ́ ẹnu ẹ̀ ìṣọ́ ẹnu rẹ̀ lẹ́yìn náà kí ló fẹ́ máa rọ́ ọmọ rẹ sáàtì kí ló ní lànà ọmọ rẹ sí àá ò lè fọmọ ọlọ́mọ sọmọ náà tí wọ́n máa tiẹ̀ nìyẹn ó yẹ kó fẹ́ràn ọmọ rẹ wọ́n á wò pé ìdí tó fi fẹ́ràn ọmọ yẹn oníkórì rẹ ti karabata ìwọ ló fi jọ lórí rẹ ṣe rí gan lórí tiẹ̀ náà rí. bí ìwọ ò bá sì sí ìwúra rẹ dáadáa ò ní mọ bíi títí ẹ náà ti karabatalize wọ́n wo dengue wò ó rí ìwọ gangan ló fi jọ nítorí pé ọmọdé wọn lò ń gangan àwòrán bàbá rẹ àwòrán òbí rẹ ni ẹ oṣù tó bẹ ń bàbá náà mọ ọmọ ọmọ grandpa kòkòrò grandpa mélòó lọ nínú fámìlì ọwọ àti torí kórè ọmọ ṣe hẹrẹbẹǹtì kan ọlọ fẹ́ràn àbí èsì rẹ ti ṣe ẹbí jẹbẹjẹbẹ jù ẹnikẹ ọlọba gbé dákun fẹ́ràn ọmọ rẹ járe wọlọlọmọ yẹn ọgbọ́dọ̀ fi hàn ọmọ pé yẹ ọ fẹ́ràn ọmọ àmì ni torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọba ṣe dáadáa ju bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ ṣùgbọ́n àfàánú hàn wọ́n àfikẹ́ hàn báwọn èèyàn ṣe rí nù jàmá ẹ̀yin lọ bí máa ń yùn àmọ́ tẹ́ ẹ̀ bá ti fàánú hàn ọmọ yín tẹ́ ẹ̀ bá ti fìkẹ́ hàn ọmọ máa fẹ́ ya aláìgbọ̀rọ̀ àyìn náà fi rora yín wọ̀nà tí bàbá yín bá ti lé máa yín jù bẹ́ẹ̀ ṣe dàgbà yìí jẹ́sù kò sí tẹ́ ẹ sí tẹ́ ẹ máa ń ṣe náà níbi tẹ́ ẹ tún ti dàgbà dé. ẹ̀rì tó bẹ bá fẹ́ fi ten thousand ṣe dáadáa sí wọn ẹ sọ di four. bàbá tó ṣe pé gbogbo nǹkan náà lèyìn máa ṣe ẹ ságbà fọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní ìbá fọ́. tó bẹ́ẹ̀ náà làwọn ọmọ rólóróló tẹ́rí ẹ̀ tẹ́yìn náà bá ti fàánú hàn wọ́n tẹ́ẹ̀ bá ti fi kẹ́ hàn wọ́n ẹ̀ tọ́ gbò nìyẹn ọmọ màá rí yín sáà nìyẹn ẹ dákun àǹfààní wo ló wá wà nù kọ́ máa tẹ̀yìn sí kọ́ máa rí yín sá kò sáǹfààní kankan bí orí bú ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. tó bẹ́ẹ̀ náà làwọn ìyàwó yín nígbà tí wọ́n fẹ́ yàwó ó fi àánú hàn ń sáfù ọ̀lẹ́nu rẹ̀ rùn ìgbà kan sá wà láyé ńgbà tó fẹ́ tẹ́nu rẹ̀ rùn tó tó sọ fúnra rẹ̀ ò tún lè mú mára ó tún sọ fóbìnrin yẹn pé a ah, ó lẹ́nu tiẹ̀ ṣe rí ó ti dàgbà yìí ẹnu rí òrùn náà wọn náà ní àmọ́ máa mójútó ni kò sì yé mójútó náà wọn náà ló ló dá méjì débi pẹ́ẹ́nu rùn débi pé tó bá fọnu títí títí yóò rùn náà ni o ti wá ara àwọn fúlùkẹ́ kan tẹnu tí wọ́n ẹ̀ rùn tọ́lájáde tẹnu tí ẹ̀ rùn àwa sá fún ìyábọ̀dì tẹnu tí ẹrú wàlà hàwùlà wàlà quwwata illa billah lẹ́bàá pọ́pọ́ ti wálé tó dọ́mẹ́ta. bóun ni tọ́pẹ́ ìyàwó mi àmọ́ àmọ́ tó ti ó lẹ́nu mi rùn. torí délé ìyàwó rẹ̀ yẹn ìwọ náà ló fi hàn pọ̀ kápọ̀ wọn náà ló fi hàn pọ̀ gbajẹ lòun náà ó tún fi túbọ̀ mójútó ra rẹ̀ sí nítorí pé ntẹ bá fi hàn tẹ fi hàn sí ẹnìkejì yín pé ẹ gba tiẹ̀ tẹ fi hàn sí pé ntẹ ṣe ó wù yín bó ti ṣe wà ọjọ́ yín lójú ó dùn má yín à yóò tún ṣe tó ju bẹ́ẹ̀ lọ ní ìjọ máa dùn má yín. lọ́dà bí tóbìnrin ó ṣe ń jẹ kalẹ̀ ni wọ́n ti kò mọ́ oúnjẹ yìí mẹ́ta ọ̀sán oúnjẹ alẹ́ gbogbo mádùmádù wọ́n fi sóúnjẹ yìí wọn á gbé síwájú wọn báálí lẹ́yìn sọlá tó lọ mọ nígbà tó wá dé gbogbo oúnjẹ tán tó kalẹ̀ ọba sí ìwọ owó sí níbi ń sí ẹni tó tẹ ẹsẹ bóúnjẹ gidi ìwọ tó lè lé o tí ìsinmi tó ń tò tó ìwọ tó lè lé gbogbo ìwúrí ọmọ má lọ ra búrẹ́dì àtàkàrà wa kò dádúró gbogbo wàhálà ìwúrẹ́ ní àjàkàrà yóò wá fọ́ọ̀mù ẹ̀ èèyàn bú ni ọ. torí pé ọfẹ gba orí obìnrin rú ni gbogbo wàhálà rọ́bọ̀ lóṣù lórí ọmọ àwọn obìnrin tó máa ń sọ́njẹ kọ́kọ́ mélòó ni wọ́n ní tó fi máa bá àwọn obìnrin tó ń sọ́njẹ kọ́kọ́ ọkọ̀ àdánù èèyàn gbọ́dọ̀ láàánú kọ́dà kájẹ̀ kó ro ka gbogbo ẹlẹ́mà ó di kókó abẹ́ rí nǹkan mọ́ ó sì sì fi ṣúgà sọ́bẹ̀ tó ó tún rọra bá a fi ìfẹ́ ó tún fi jẹ́ pé a ah, ọkà yìí ó sì á dùn ún pọ̀ ẹ ó dùn ún pọ̀ kódà kọ́lé mà tán àbí òṣè ọlọ́mọ ọ̀ǹgà kágbà ọ̀rọ̀ ẹ̀ kágbà ọ̀rọ̀ kọ́ bàbà àjò ní kọ́ bàbà àjò ní kókó lọ́la tó díẹ̀ díẹ̀ pé a. Ah, ṣúgà yìí àwọn náà iyọ̀ yìí fìdí ẹjọ́ bẹ̀ pọ̀ ṣúgà ni iyọ̀ fẹ́ ẹjọ́ bẹ̀ pọ̀ ṣúgà mo ṣe ti fi ti àwọn ọmọ so òun náà yóò máa rí i pé ó kì í ṣàmà máa ń ní improvement lọ́la àmọ́ kan gbóúnjẹ lọ́dún bá ń padà nù kò sí tó yẹ ẹ olùsí oúnjẹ tó yẹ subhanallah ẹ̀rí kí lọ́la kò ní mọ̀ kàrún tó bá ti gbórógùn rẹ̀ lọ́wọ́ màá nítorí ẹ̀ ká ní kú sẹ́ ni mo rí sẹ́ yá èèyàn èèyàn èèyàn máa ṣe nǹkan tó jẹ́ kí lè rí òfin ní dàrú ọ̀pọ̀lọpọ̀ ní máa dalé ara rẹ̀ rúkúnra rẹ̀ járe wọ́n dáná sílé ní lọ́wọ́ máa tó náà yọ ajáde ta pàtó bá dé o ti mọ̀ pé èéfín kan ti ń rú lé àbá tó bá tún lé o ti sọ bọ́ǹkù mi lulẹ̀ wọ́n má dáná jẹ̀mí lálẹ́ yìí ẹni jẹun ẹ wá ṣe sùúrù bàbá yìí tó bá ti fi oúnjẹ sòkòtò lọ dá ilé yẹ lọ́ba rẹ o àbá pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀wọ̀ wa ẹ bá ti láàánú ẹ rí i pé àwọn ìyàwó yẹn wọn ní máa ṣiṣẹ́ má wọn ní máa ṣiṣẹ́ má obìnrin kan ní ìsìn rìpọ́tù nírọ̀lẹ́ ìlà ó ní òun àtọ́kọ òun ní misunderstanding òun sì ti tẹ tíjà ó wá ní ìdánwò tó ń fẹ́ ṣe fáwọn ọmọ ó ní wàhálà ẹ̀fọ́ ṣe ga sójú bọ́ọ̀dù ọwọ́ òun ò lè kọ́ é dípò pé wọ́n ṣe ti question bóòlù ti bàjẹ́ mọ̀ lọ́nà ẹ dákun torí tọ́lọ̀ gbogbo sísẹ́mù rẹ̀ ló ti dàrú nítorí pé òun àtọkọjọ ní misunderstanding bẹ́ẹ̀ ni nítorí pé òun ọ̀lọ́kọ méjì ọkọ tó ní náà tó bá jẹ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti àánú lòfin bá a ṣe onímọ̀ ṣerú àwọn àṣìṣe bá torí ẹ àwọn ọmọ wa ẹja fàánú bá wọn lò àwọn ìyàwó wa náà ká fàánú ká fi bá wọn lò. man la yarham la yurham píríncípù yẹn jáde ni. síbẹ̀ ìfẹ́ kọ́ lọ́wọ́ kẹ́yìn síbẹ̀ ìfẹ́ kọ́ lọ́wọ́ sànù ẹ̀yin náà sànù ẹlòmíì tẹ̀ ń bá dé sànù ọlọ́wọ́ bọ́ sànù ẹ̀yin náà. ẹ̀ríkì lásán kọ́ lọ́wọ́ máa ń sínà fáwọn míì. wàláhì náà lè jókòó kọ sọ rizin yọkàn rí pé ọ̀nà ń là kò ní ọ̀nà ń sí ibi tí gbogbo yẹn ti ń wáṣẹ́ tí wọn ò rí tẹ́ iṣẹ́ ọ̀pọ̀ lọ́dọ̀ sí ọmọ sọ pé mi iṣẹ́ ti pọ̀ mi ń ọba ṣe tán wá ṣe. kò ní títí wá ìwà ń wù àánú tí ń ṣe tó àánú nínú ko àwọn àká kólekóle tí tún pẹ́lú mi kó lè mẹ́yàwó rẹ̀ tí tún pẹ́lú mi kó lè mọ́mọ́ rẹ̀ à ìwọ náà gbà nítorí ó sì fún ọ gbà nítorí pé ìwọ ọ̀fẹ́ káyọ̀ dẹrùn fọ́mọlà kejì báwo ló ti ṣe fẹ́ wá rọrùn fún ọ kò ní rọrùn lọ́rọ́ lọ́wọ́ bá ntí ẹ bá fẹ́ iná ni ó sì fún yín ntẹ́yìn bá tọrọ ìlọ́lọ́wọ́ bó fún yín tó torí ẹ ẹrẹ lómi ọmọ sọ pé gbogbo ntọ́mi yẹn máa rí ní rọrùn tó wọn bá rí yẹn máa sọ̀rọ̀ náà báyẹn ti gbọ́rù rẹ̀ rí àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ bí èsì sábà ń pè nǹkan kápẹ́ wọn ní gbogbo yẹn wá gba fọ́ọ̀mù tí bá sì filẹ̀ ń tọ́lọ̀ bá ní kó sàtẹ́yẹgẹ tó yóò rí result tó dà tó wọ́n máa ń pè wọ́n máa ń pè fọ́ọ̀mù yẹn ṣe gèlè mọ́ lójú gbogbo kálukú nígbà àwọn ìbá ìtòrí tiẹ̀ lọ́ba tó wọ́n bá tún ní ẹ padà wá ń jọ mi nọ́mbà tó tún lọ tò sí ìgbà tí wọ́n tún fi pin lórí ẹ̀ ó tún tán wọ́n bá tún wọn padà wá ń jọ mi ibi tó tún tò sí fún tó lórí rẹ̀ ó ti tán wọ́n á ní wọ́n padà wá jọ mi wọ́n á rí ìgbà jọ gbogbo ẹni tó fẹ́ mú wọn ti mú jọ kìíní jọ kejì jọ kẹta àwọn táwa fílì fọ́ọ̀mù yókù kọ́ àwọn táwa ẹ ẹ ṣe sùúrù bọ́lọ̀ ń bá tún mú chance mi wá. sùúrù sùúrù náà sáni ẹ̀yẹ tí ọwọ́ yín wọ̀ sẹ́yìn dá sọmọlàkè torí gbà mí sínú bá tutù ní tí èèyàn lé láyé kì í rọrùn tí bá ti lé lálejò tí ó láàánú gbogbo ń tọ́ bá náwó sí ọwọ́ rẹ̀ onífẹ́ tó ẹ̀jẹ̀ àfààní kan rọ̀ wá lẹ́sẹ̀ à ń ṣàdúrà à ń sì ń bẹ́ lọ à ń tọrọ níta ń fẹ́ ṣùgbọ́n sáwọn aràn àdúrà wa lọ́wọ́ ara ń déyàn máa fi ràn àdúrà lọ ní àánú àánú ẹ méjì ó dìgbà tó nìkan bá ń tẹ̀ sunkún kẹ́ tó ràn án lọ́wọ́ tẹ́ bá lè ràn án lọ́wọ́. ẹni tẹ́ wà ń kó kẹ́ ẹ ṣàtìlẹ́yìn fún ẹ ṣàtìlẹ́yìn fún. ẹni tí wọ́n ń fi ojú pọ́n tí nǹkan lè má ẹyẹ pamara ẹ túnú. fẹ̀yìn náà lẹ̀ torí pé man la yarham ẹni tí ìbá ti sànù ọlọ́run ọba ní sànù torí délé ẹjẹ aláàlá ẹjẹ aláàlá ẹnìkan wà nǹkan àwa ti wá mọ nípa àṣemáléyàn bú gbogbo ẹni tó sì wà ń kalẹ̀ wọ́n ti lẹ́mìí pa àwọn ọ̀ràn lọ́wọ́ ẹ má tu fóun bẹ̀ ọ́ ẹ má tu fóun bẹ̀ torí tẹ bá tu fó àánú yàn ní bọ́ọ̀sì má ẹ jẹ́ wọ́n ràn án lọ́wọ́ ẹ wá sọ pé ó lè padà wá rí mi hmm, padà wá rí mi bọ́ọ̀ bá gba gbogbo ìtàn fún ọ tán padà wá rí mi bí ẹ sọ pé kó padà wá rí mi gba tiyín o torí dábàá pé ń parọ́ padà wá rí mi. ẹ̀mí tí ọ lọ sí di pé kí n lè bá wa gba èyí tẹ́ fún oníṣàláìwò. sàtọ́ba wa wá ìbáwí tẹ̀ bá ṣe fún lójú àwọn èèyàn tó lè kọ́ dínà kí wọ́n má ràn lọ́wọ́ ẹ wàá fún ní ìsìn ìgbà tó ti ríran lọ́wọ́. èso àmọ́ pé wọ́n mọ̀ nípa rẹ̀ ó dúdú pé tí mo bá sọ níjókòó ẹnìkan àti ràn lọ́wọ́ bẹ́ẹ̀ ni bàbá tọ ọ bu aláṣìírí nítorí ó súnmọ́ kọjá pé ọ pàwàdà sí dáadáa torí ẹ rádaràdá tí mo ti mọ àti pálapàla ọ wọn tún ṣe máa wọn tún ṣe máa nínú pé láàánú rẹ mọ Ọlọ́run bó ti sàánú ẹ̀yin náà mọtẹ bá tilẹ̀ sọ péré mẹ́rin à kọ́dà lómi ò tún yọ kòkòkò pété àná olórí irú rẹ ni wọ́n ràn lọ́wọ́ àbúrò pàwọn náà kó lẹ́lẹ́ ha tó gbogbo orú àwọn kan ẹ jẹ́ ká láàánú jàmọ pé a ti gbé sẹfẹ nìkan rí o ti jàǹbá wa àwọn ará ẹlòmíì tó fẹ́ gbé sẹfẹ ẹ jẹ́ wọn pè fún tó bá gbé fún tó sojú yín èèyàn á pé wọn fẹ́ kọ wá rí mi àbọ̀ ọmọdọ́ mi àmọ́ ọmọdọ́ yín bàbá wà rí mi tó bá dé sọ fún sọ ọmọ pé ó ní àwọn ìwà rádaràda lọ́wọ́ bó lọ̀rọ̀ rẹ ọba ti já tí mo bá mẹ́nu balẹ̀ kan tó ń gbéṣẹ́ fún ọ wọn ò ní gbé fún mi má ní yíwà rẹ padà èéfín ni ìwà kò ṣeé gbé pamọ́ kó ọba ti yí padà insha Allah wọn ò ní mọ ọmọ èjì ọ̀dà nínú pẹ́ láàánú torí ẹ̀dá ẹ̀dá fún àánú sọ̀rọ̀ wa ẹ̀dá fi àánú sọ̀rọ̀ wa èyí tó ń bẹ̀ ń sẹ́ ẹ fàánú sọ̀rọ̀ yín ẹ mú sìmẹ́ǹtì ń sìmẹ́ǹtì ẹ ń lò ó láti fi ṣe rọ́ọ̀bù tẹ̀ ń fi rọ́ọ̀bù lé àbẹ́ ìmọ̀ rọ́ọ̀bù táwọn bíríkìlẹ̀ yà máa ń lò sìmẹ́ǹtì ń sìmẹ́ǹtì wọn fi ṣe rọ́ọ̀bù àbọ̀ ń bàbá tó tiraka tó fi rówó sìmẹ́ǹtì ẹ mọ iye sìmẹ́ǹtì tí rọ́ọ̀bù ọ̀jẹ̀ kí ni sáà máa bí rọ́ọ̀bù lé ń gbà wọn máa rẹ̀ ọ́ àfa wọn amú twenty bàbá ń bàbá wọn fi rọ́ọ̀bù wọn fi ṣe rọ́ọ̀bù tẹ láàánú ẹ láàánú ìkànnì ẹni tí ò bá ti láàánú ọlọ́run bíi sànù náà ẹ̀yin náà lọ ra símẹ́ǹtì mọ́tò mẹ́ta kẹ́ ẹ máa fi ṣe rọ́ọ̀bù kẹ́ ẹ máa fi ṣe rí bákan náà bàbá káfíńtà ẹ sànù bàbá ńlẹ̀ yìí páànù tẹ̀ ń sọ tẹ́ǹkì létọ́ máa ń lọ sàn ẹ̀ láàánú odidi fáànù nípa èyí ṣàgékù wọn bá kàn kàn wọn sọ méjì sẹ́yìn ọmọ wa lọ ọsà tọ gbogbo èso tó bá ti dàá kù yóò délé ni èso eléso lélẹ̀ gbà wọn wá wà mí wálé wọn níléso lè mí kápẹ́ńtà àló lè níyìn ẹ láàánú èso eléso lélẹ̀ ẹ̀yin náà lọ ra àwọn méjì ẹ máa dàá kù nínú kọsáànù nù. ọmọ èèyàn gbọ́dọ̀ láàánú jẹ̀mà síbá tààmù tààmù nìkan tí wàá fi àbámà hàn àbámà tó fi hàn yẹn ó sì tó fi hàn pé ó pé ti ṣe tó ń ṣe àmọ́ òun ní ṣerú ẹ̀ ẹ̀ rẹ̀ ẹ̀ ó tilẹ̀ jẹ́ pé. wọn ló tẹ akẹ́ máa ṣàforíjì sẹ́ni tó bá sẹ̀yìn nínú àánú ni àmọ́ ọgọ́yàn tó kéèyàn tún gbàgbọ́ bó ti gbàgbọ́ tẹ́lẹ̀ ẹ foríjì o àmọ́ ọgọ́yàn tó kẹ́ tún gbàgbọ́ bẹ́ẹ̀ ti gbàgbọ́ tẹ́lẹ̀ ní ìsìn àforíjì yẹn tó ti síwájú àmọ́ ẹ má gbàgbọ́ má bẹ́ẹ̀ ti gbàgbọ́ tẹ́lẹ̀ kọ́ má bàa di pé ẹ dàgbọ́. akramakumullah ẹ jẹ́ ká lànà ẹ jẹ́ ká lànà ìyálé àti ìyàwó kan jà ìyàwó wa sọ pé gbogbo ìgbà táwọn bá jà òun ló ń jẹ̀bi òun ló ń jàre ni òun máa padà lọ bẹ̀ yálé o ẹ má bínú ọ̀rẹ́ ni ẹ jẹ́ àjọ máa ṣe ìjọ dọ́là ó ní sì máa gbà ṣùgbọ́n lọ́tẹ̀ yìí wàhálà kan ṣẹlẹ̀ òun sì gbà fóun ló ń jẹ̀bi ìyáálé òun lọ́jà àgbà òun wá bẹ ìyáálé yìí títítítítítítí ọ̀tá lòun ọ̀gbà náà òun tún ráwọn èèyàn sí kí ẹ bá ń bẹ ẹ bá ń pa àlọ́ fún ẹ bá ń ṣe kí n gbọ́ sá lòun ọ̀gbà náà náà ẹ bá bí pé kí ló fẹ́ gbà ń bẹ̀. ẹ kàdé ìdè fún man la yarham la yurham ẹni tí o bá ti sàánú ọmọ làkejì kó ló ti fẹ́ ránú gbà lọ́dọ̀ lọ. ṣé bóun lọ sẹ̀sì ọ lónìí àwọn kó fi ayé ṣe rí kí wọn náà padà sẹ̀sì lọ́la àfijẹ́ ìbá sí láyé ló ẹnìkan ò lè jẹ́ pọ̀ ní jàre lọ́dún lójúmọ́ àti jẹ̀bi tiẹ̀ náà kọ̀la torí ẹ̀ ẹ̀jẹ̀ ajẹ́ni tí yóò máa ṣàánú ara wa nínú àná náà ní kó ọmọ ìyá wa ń bùkátà ràn lọ́wọ́ bẹ́ẹ̀ alátàrí àárẹ̀ ti ń ṣe ẹ sì máa pé ìtọ́jú aláàárẹ̀ ní owó ló gbé hárí ní nàìjíríà wa ní. wọ́n á ní ẹ dákun ẹ̀ ṣàánú. ẹ̀ràn mi lọ́wọ́ mẹ́jẹ̀ ń bọ́ ha. nítorí pé èèyàn kú yẹ kó sọ pé òun wò. tó ojú ní rojú sàrà ẹ sànú ẹ níbi tí mo ti lè fún yàn ní one thousand tí mo máa fún ní one thousand tí mo máa fún ọmọ pé kò gún mi lápá ẹ fún one thousand èmi gan alára ń tọrọ nǹkan tó pọ̀ lọ́dọ̀ lọ. tó bóòlù tó wá bẹ́ẹ̀ tì mí lára láti fún yàn ní tọ́pọ̀. ẹni tí ọba gbọ́n ní ọmọ ògbó eléyìí ọmọ ọmọ tó ń fowó sí bàbá ní ọ̀rọ̀ ọlọ́wọ́ lè kó ten thousand fún ọ. òun náà ń tọrọ púpọ̀ lọ́dọ̀ lọ ni. téyìn bá ń fẹ́ irú téyìn bá ń fẹ́ ni kẹ́ ẹ máa fún yàn. ìlọ́pọ̀ ẹ̀ níyì rẹ̀ lọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí àpèjúwe tá a ṣe fún yín mi ẹni tó lọ ń fún lówó àsìkò àti yọ zakati rẹ̀ wá tó wọ́n á sọ pé gbàgbà zero owó yìí owó tí ọjọ́ zakati ọjọ́ twenty five million naira owó tí wọ́n yọ twenty five million twenty twenty five million times forty ìní gbogbo owó tọ́lọ̀ péré kéésèré wọ́n á ní twenty five million péré lọ́yọ̀ọ́nù àdúrà owó yìí lọ́wọ́ á ní ṣé ẹsì owó sí ni àbí báwo iye tí kàkà sí ń jẹ́ náà nù bàbá olówó ìyá olówó ó ní owó tí a ní wọ́n yọ ó ti pọ̀jù ó mi ò lè yọ eléyìí ó bí olùwalẹ̀ lè yọ ó ní à ó bá tiraka tí mo ti yọ five hundred thousand kádùpẹ́ ni o àjẹpé irú owó tí kàkà sí rẹ̀ jẹ́ five hundred thousand lọ́lọ́run fún ọ ẹ̀ríkè kẹsẹ ẹni tọ́lọ̀ wọn bá fún ní one billion tó wá sọ pé one billion ti pọ̀ jù torí zakati rẹ ti gèlè mọ́ jù àjẹ́ pé tó ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run kò ju kókó ní ten million lọ nǹkan ti àbí òsè òsè bàjẹ́ torí ẹ̀jẹ̀ máa ẹ má ṣèrà yín. kó a jẹ́ pé ńgbà tẹ́ ẹ bá dínà tán ẹ̀yin náà lè tún nílé yọ bọ́ọ̀kù tìra yín. ọmọ èèyàn ti ń sọ fọ́lọ̀ bí kéńté oní kí n owó yìí ti pọ̀ jù. ọ̀ ń tọrọ náà ní nídàgbà. ìwọ lọ irú owó tó pọ̀ báyìí ọ̀ yẹ mí. à ń bọ̀ síbọ̀ sí kí wọ́n mọ̀ á pé wọ́n yọ zakati tó pọ̀ tó báyìí. èyí tó rọra máa ń wọ̀n pa owó alábọ́ọ́dé tí zakati rò ní ju tásẹ́rẹ́ lọ ní kó fún mi ọlọ́wọ́n bá jọ tọrọ náà ni ó fọ ó sì rà gbé ọrọ̀ agbé ọrọ̀ agbé tó ń pẹ́ ó gbélé ọlọ́wọ́ bá ní wọ́n lọ kí ni mo ṣe ká ní mo ṣe ó. ẹgbọrọ yóò bá lẹkùn o ta lọ ọsẹ ọsẹ náà ó sa ìdásíra rẹ ebi wọn náà lọ fẹnu wa rọ tí ọsọ gbádùn zakai ti pọ̀ jù Ọlọ́run sì fọ ọ lè tó ṣe déédéé rẹ táìsì rẹ wọn gé wọn gé ní ńlá tẹ́lẹ̀ wọ́n ti wá bọ́ gí rẹ́gí ó ṣe dódó ó ṣe déédé pẹ̀lú òdodo rẹ̀ àfa ọwọ́ ló ti pọ̀ jù ọlọ́run á fún ní róńdó róńdó tọ́lọ̀ fún ni wọ́n ń kó ti sẹ̀yàn o ẹ̀bọ̀n ẹ̀bọ̀n túbá o wọ́n lọ sẹ̀ta náà wọ́n bọ̀ túbá ọlọ́run lọ sẹ̀ kìí sẹ́yìn torí akramakumullah man la yarham la yurham sábẹ́ bẹ́ẹ̀ obìnrin tó lọ fọkọ lóògùn èkúté jẹ tọkọ àkùsàánù nàám kìí sàánù wọn pa àwọn náà jẹjẹ ni lọrọ màmá pa nítorí máa ń la yarham la yarham ẹni tó tó tó jọ ti dúkìá onídúkìá tó lọ ti gbé tó lọ sàánù rẹ ọ̀sánù ó gé ọwọ́ rẹ jẹjẹ nítorí máa ń la yarham la yarham ẹni tí ìbá dé sànù òní sànù náà o hmm. ẹni tí ó mú ọmọ ọlọ́mọ tí ó ṣẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní lẹ́nu wọn á débẹ̀ wọn á kàn lábùkù débi pé ọwọ́ ẹkún kò rí sùn. Nítorí àwọn ọmọ kéékèèké yìí bẹ́ẹ̀ ni kọ́dọ̀ ò ti kàn àbùkù débi kan. Torí man la yarham la yarham. Tó gbogbo orú ẹ̀ agbọ́dọ̀ ṣàkíyèsí àárín ẹ̀ o. ìmáàmù tó ṣe pé tó bá bẹ̀rẹ̀ sọ̀láàtì ọ̀rágbà méjì a lè ṣe wákàtí méjì sọ̀láàtì ti ń pọ̀ jù ẹ ṣàánú wa wọn bẹ nu wa ẹni tó lẹ aláàárẹ̀ ń bẹ nu wa arúgbó ń bẹ nu wa ẹdín sọlá ti kú kọ́nà kó tiẹ̀ sí kí wọ́n náà wà láàmà sí tó àwà sí pọ̀ onírárá o àwọn sọ pé kò burú ẹyọ lè máa mú ẹjẹ lómi torí man la yarham la yurham ẹjọ́ bá ti láàánú ẹ àánú tiẹ̀ náà kò túmọ̀ sí kékeré fi múdà hàmà tá a sí o yọ kàfáàtì àtọ́sọ́ àti múdà hàmà tá a Allahu akbar ètò irú àwọn eléyìí tó ń fi sọ láti ṣeré irọ́ lásán tẹlẹyìn kò tí ẹ yẹ máa mú ambọ̀sibọ́sì máa tẹlẹ ìjẹba àdìsí tó tún tẹlẹ lẹ anábà Muhammad sallallahu alaihi wa sallam أن قدم ناس من الأعراب ala rasulillahi sallallahu alayhi wa sallam alárúbáwá aróko kan wá bá nàbí sallallahu alayhi wa sallam. wọn wá ní atukọbẹlóna sẹbẹ ànákùn tóra aróko làwọn ẹgbọn béèrè aróko. ṣé ẹ̀yin máa fẹnu konu pẹ̀lú àwọn ọmọ wẹ́wẹ́ yín ẹgbọn béèrè sálàbà tó fẹnu konu pẹ̀lú ẹ ṣé ẹ máa kíìsì àwọn ọmọ kéékèèké. ọ̀kọ́ anabi sallallahu alaihi wasallam níbẹ̀ ni àwọn máa kéèsì àwọn máa kéékèèké wa. ọ̀hánú wọn wọ́n ìmánu kọ́pẹ̀ wọn lọ fọlọ́ bùrọ̀ ẹ̀yin náà sì mọ̀ pé tọ́ wọ́n bí wọn ò jó ẹnu rẹ̀ ńgbà wọn yọkàn máa sọ bọ́ǹbù ẹnu ẹ̀mẹ́yìn tẹ́ ti lajú tẹ́ ti gbọ́n ẹ máa sọ̀rọ̀ sọ ẹ yára gbọ́rọ̀ ẹ lọ́ra fèsì tẹ́bà fèsì ẹ tún ronú sọ̀rọ̀ tó ń sọ ìṣó àbí òwúlò aróko aróko ebéèrè yọ sọlẹ̀ sẹ́yìn bá wá gbé bọ́ọ̀lù ẹ̀sẹ̀ ń sọ̀rọ̀ bá gbà ẹnì kan lè mú mi pé kí n sọ̀rọ̀ bá kàn wọ́n ní wọ́n palẹ̀ mi àwọn ta ló wí. torí ẹ̀ aróko bá roko ṣèṣe wọ́n ní tẹ̀yàn bá ti lu ko iye máa ń ṣàfẹ́kù ọgbọ́n díẹ̀ ká má pè é ọgbọ̀ yọ ṣàfẹ́kù ọgbọ́n díẹ̀. ìdí ni pé wọ́n lè yàn máa ń gbọ́n èèyàn sì máa ń lajú lóde wọn ayé èèyàn téèyàn bá ń bá sí. téèyàn bá ń báyà púpọ̀ sí kọ́dà nù gbóró ee báwọn èèyàn ṣe ò ò lè gbọ́n kan lọ títí. àmọ́ tó bá ń kó o ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn káràkátà tó ọ̀pọ̀ pẹ̀lú eléyìí ẹyin tí ọwọ́ tó ọ̀pọ̀ pẹ̀lú eléyìí àwọn eléyìí ọwọ́ afọ wọn wọ́n gbọ́rọ̀ wá eléyìí ọgbọ́n ti kún orí rẹ̀ púpọ̀. wọ́n ní bùdí wọn gbóǹkà àwọn èèyàn tó ń bá ti bá ti pọ̀ sí bẹ́ẹ̀ lọ́pọlọ rẹ̀ ọ̀ àwọn ilé abúlékù ẹ̀ mọ́ bí déèlì tọ́ba pọ̀ gàdá àrírọ̀ ẹ̀ ló lè jẹ́lé márùn-ún péré lọ́wọ́ àlè gbogbo kò tó gbogbo wọn kò sì ní ti tẹ̀lé sọ̀kò síra wọn lọ àwọn ríra wọn tán òdì mẹ́rin márùn-ún náà lọ́nu lé ó lè jẹ́ kó didi ilé kẹyàn méjì lé ń gbé bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ náà ti lọ àwọn náà ti lọ sí gbòòrò tiwọn àwọn bàbá màmá ń bẹ ló wọ́n lè gbé bèjì wa lọ wọ́n lè gbédè jù wá lọ wọ́n lè mọ̀wé jù wá lọ àmọ́ gbọ́n àmì bọ́ ń bẹ̀ èèyàn mélòó wọn bá ti wọ́n lè gbàgbọ́ pé koro là ń pele yìí o ebè là ń pele yìí o kìíní kan la gbogbo wọ́n lè gbàgbọ́ wọ́n gbàgbọ́ yorùbá jù á lọ. àbí òye wa wọ́n máa sọ àwọn yorùbá gbáǹkọ́ gbò àmọ́ wọn ò ní gbàgbọ́ irú ìsẹ́yìn gbà wọn ẹ̀rí sẹ́yìn náà máa gbẹ́ sẹ́ni tọ́ba fẹ́ bá wọn sí bàbá kejì báwọn máa ń ṣe kí ni ọ̀rẹ́ rẹ̀ ọmọ ẹ̀tẹ̀ ọmọ ẹ̀tẹ̀ aró oko mà láwọn yìí ọjọ́ jẹ́ àtẹ̀tẹ̀ sọ́ńtà fẹ́ sọ ká máa bára oko ṣe rí ni. àwọn náà ní dáadáa sí wọn amálágún ọgbọ́n wọn kéré sẹ́ni tí máa ń gbé kúrò sọ ìdínú tẹ̀ máa fẹ́ kọ́ máa yan ọgbọ́n ẹ̀jẹ̀ kó wà níbi tó àmọ́ tẹ̀ ń bá fẹ́ kọ́ gbédè ẹ lè mú lọ gbóyún kọlọ gbédè mbẹ torí ọmọ gbá òye bá rí láwọn èdè tó fi pé yẹ ìdílé dé ní àtọ̀ sáwọn tó yẹ kó tó máa fẹ́ sọ Yorùbá nìsí and uh, and uh, and uh, you know uh, nígbà tí um, eventually ẹgbẹ́ uh, Yorùbá náà lọ́wọ́ ń sọ rubbish táwọn baba ti sọ so ẹ i pé Yorùbá ti ń dàrú báwọn yẹn lẹ́nu ń gbòòrò àmọ́ àwọn tí ń kú ní kí náà fẹ́ bí. kódà sáré okú bá tún fẹ́ pé òyìnbó tó lò fẹ́ dára sí nǹkan ẹ̀ tún máa rẹ̀ ni. ọ̀kan ní orí orí bọ́tàmílọ̀ bọ́tàmílọ̀ àbí wọ́tàmílọ̀ oní bọ́tàmílọ̀ oní wọ́tà wọn máa máa kó ní bọ́tà làwọn ń kó ní ọ̀dà kò burú bọ́tàmílọ̀ <laughs> òun ti wò pé òun ti gbọ́dọ̀ tẹ̀

ẹ dàpọ̀ ẹ agidi agídí tó wájú ànábì náà sallallahu alaihi wa sallam arọ arọ àgbèrò ọjẹ tẹrù o yọrọ wọn yín pé nìkan bá lọ sọ kalẹ̀ pé bàbá alágídí kan bẹ láyé ànábì ń bá a sọ̀rọ̀ kan ní nìkan sọ ọmọ láàbù àwọn eléyìí ń gbàjọ bá rògbò ní wọn wájú àlejò wọn ti lé nílé kakú àwọn àwọn àti fẹnu kónú pẹ̀lú ọmọ kan. فقال رسول الله صلى الله عليه وسلم أو أملك إن كان الله نزع من قلوبكم الرحمة ṣe fún yín ó bá kọ́ ẹja kíyèsí irú àwọn ọmọ wa róńdó róńdó àwọn ọmọ kéékèèké wọn tọmọ ọmọ asọ kó fẹ́ mọ pa ọmọdé lò náà kí lè tún fẹ́ kó sí torí ẹ̀ ní àwọn lárúbá kọ̀wé wọ́n máa ń fún yàn nírú ilẹ̀ lárúbá tẹ̀ bá bí ma ike ìwé yìí tẹ̀ ń bá ń kà from a to z ẹ fi tọ́ ọmọ yín láì jẹ́ pé bùkátà màmá kan bàbá kan kọ́tẹ̀ experience rọ́ọ̀kan fún òdodo sí i níbi kan wọ́n sọ pé ẹ ọmọdé chapter kan wọ́n ní ìwọ bàbá ìwọ màmá má bàrà jẹ́ o má dara rẹ láàmú kọ́ máa ń sunkún o nítorí pé ọmọdé kékeré ò ní ọ̀nà kan àgbà sọ ti ń semi àti ń tà ń fẹ́ àti ti ń dani láàmú afẹ́kún bọ́mọ ṣe rí nu tẹ̀mẹ́tì ọ̀gá yín láàmú kọ́ máa sunkún ẹ̀yẹ kan máa ń wò pé wọ́n yá nǹkan báyìí nífẹ̀ẹ́ bóyá nǹkan báyìí ní fẹ́ ó ṣe é ṣe bóyá pé nǹkan báyìí ní dà láàmú sẹ́fọ̀ kókò kúkú tí ìgbédè bóyá omi lọ́fẹ́ mu bóyá oúnjẹ lọ́fẹ́ jẹ bóyá òórùn lọ́fẹ́ sùn bóyá òórùn mímu bóyá lè ti jẹ lẹ́kùn ó ti kú ọ̀gbádùn àbóyá ètò pé lè ti kú àwọn gbogbo ẹ̀rù jẹ́ wọ̀ fún ti mú orú mu ẹjọ́ náà gba jẹ́ kọ̀ọ̀kọ̀ lọ́nà mí jẹ́ wọ́n wá jẹ́ bàbá kan wá ní wó tọ́ba tó dókítì lọ máa rí kí mo ti ẹgbà lálẹ́ mọ̀pọ̀ mọ̀ àwọn ọmọ aróńdó yóò lọ́nà míì tó fi lè express rẹ̀ afẹ́kù. torí ẹ àwọn tó tún wá ń kọ́ ni lẹ́kọ̀ọ́ mi nù òwe mi àwọn sọ pé ẹ tún gbọdọ̀ sẹ́ni tí wọ́n máa dáhùn sí gbogbo ẹkún tó ọmọ bá fà. wọ́n ní nítorí pé yóò tún bọ ọmọ jẹ́ yóò máa di ike ọ̀sẹ̀ fún yòó dàgbà ike gbogbo tí èèmá ti fẹ́ láyé tó bá ti dàgbà fún ọ̀nbọ̀n ẹjẹ oṣù pípọ̀ kẹsì nígbà tẹ̀ ẹ̀ torí tí ọba jẹ́ bẹ́ẹ̀ tọba jẹ́ obìnrin ní tí èdè lé ọkọ ẹkún ní ọmọ ẹkún ọbẹ̀ béèrè owó ọbẹ̀ òkúta kún ọbẹ̀ fún ẹ owó tó fi ra rú kò tó ń tọ́ yẹ kó kó o fi ra rú kò tó dúró oṣù ọbẹ̀ yìí ó tún bú sẹ́kù ọ̀wọ́ àwọn tí ń ṣẹlẹ̀ ẹ̀sọ́ mọ̀ kọ́ padà sọ́dọ̀ tọ́bẹ́ náà lọkùnrin tó bá jẹ́ pé kúnlẹ̀ ní ti sun láti kéékèèké tí èfẹ́ ìyàwó wà máa sunkún ni. wọ́n fẹ́ sọ fún ìyàwó pé ìyẹn ni okú lónìí má roka ìyàwó bá sì roka wọ́n máa gbọ́ kàtíwájú rẹ̀ lọ́ba bú sẹ́kù kí ló ń dé bàbá aláṣẹ. ọlọ́mọdé àgọ́ tó torí ẹ̀ wọ́n ní láti kéékèèké lẹ́sìn máa kọ́ ẹjọ́ bá mọ oṣù púpọ̀ ẹsẹ̀ bí gbàdẹ́ nínú ẹkún mẹ́wàá ẹ̀dá ló mẹ́ta méje yóò fi ẹjọ́ máa sún bọ̀ báyà lóṣù pé wọ́n ọmọ ní dáhùn olú ẹyẹ kọ́ máa fi ètò sẹ́kùn yìí o ha tó àmọ́kọ́ àmọ́ alu ọmọ àgbọ̀ ọmọ tí wọ́n á máa nà ń kó kókó ojú ara kó kókó kan fọ́mọ ọmọ oṣù méjì ha ọkọ̀ máa o tó irú eléyìí ọyẹ kẹ́ lọ́kẹ́jọ́ rẹ̀ fún police station pé ọkọ̀ máa ka lè wèrè ká ń bẹ tí ń tọ́jú ọmọ mi tó eléyìí jẹ́ bó ti jẹ́ mbẹ́. Ànábì sallallahu alaihi wasallam oníṣẹ́ bá tilẹ̀ nílé fẹnu ponu ọmọ ajẹ́kọ́lọ́ ti yọ ọ́ àánú kò lọ́kàn yìí lábẹ́ bẹ́ẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ wà láwùjọ wa tá à ń jọ ń gbẹjọ́ pọ̀lọ̀ ti yọ àánú kò lọ́kàn ọ̀rọ̀ tí ò tọrọ agbẹjọ́dọ̀ ẹni tá a rò pa látúnṣe ọ̀rọ̀ wa kọjú pọ̀ ó wá sọ di rántó ẹni tó yẹ kó sọ fún kó láàánú ọmọlàkejì kọ̀rọ̀ tán kó tún wá kárí lápá ẹ̀ ń pẹ́ àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ kọ́ yanjú kò ní yanjú ẹ̀ o tẹ́ ẹ bá ti fẹ́ kọ́rọ̀ yọ dàrú ẹ má gbé lọ́dọ̀ rẹ̀ ṣerú àwọn eléyìí kò káànú lọ́kàn ẹ jẹ́ káànú ọwọ́ àlọ́kàn wa lábẹ́ pé èèyàn gbẹ́sìn ọlọ́run ọba yé ó yẹ káànú ọwọ́ àkọ́ wa gbogbo ọ̀rọ̀ tó bá lé jẹ́jẹ́jẹ́jẹ́ tó bá ń kó bọ̀ wá dọ̀ rẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run ọ̀rẹ́ rìn jáde ẹ lè bá wọn sọ lọ́nà tí kálukú ọmọ ibi tó kù díẹ̀ káàtó sí àánú ọ̀wá wọ ọnú ọkàn ẹni tí àánú ti fẹ́ sáko pé á ah, ètò mo ti kù díẹ̀ káàtó lóòótọ́ á ah, lágbádá forí jì mí inṣàlá irú rẹ̀ tún ní wáyé mọ́. tó ọyẹ pẹjẹ pé àwọn ẹni tọ́lọ̀ ti yọ àánú kúrò lọ́kàn wọn wọn ọ̀pọ̀ láwùjọ wa. àwọn ẹni tọ́lọ̀ ti yọ àánú kúrò lọ́kàn wọn làwọn abájẹ́ bá dání lóògùn nù káṣe kí ni káwọn náà fọ lẹ́yìn àwọn àkàmọ́tù tí ọba ti sáà ń lọ́kàn rẹ̀ tó àánú gbọ́dọ̀ wà lọ́kàn wa àánú gbọ́dọ̀ wà lọ́kàn àwọn tí ò láàánú lágboolé kan àwọn ọmọ tí ń ṣẹ̀ṣẹ̀ ń dàgbà wọn ń bára wọn jà kí lọmọdé máa ń ṣe tẹ́lẹ̀ náà wọ́n máa ṣe fanfa kan yóò dìjà náà kí lọ́yẹ káwọn àgbàlagbà ó ká pè wọ́n ká parí rẹ̀ ká sì dùn gbogbo wọn nù. bàbá kan tí ọmọ rẹ̀ wá bẹ́ẹ̀ nù àwọn ọmọ tí ń jà wọn bàbá yẹn wá sọ fún ọmọ rẹ pé ìwà títà lẹsẹ máa jà ó ní lágbájá lágbájá ti ọ ó ní à wọn pa kúrú má mi nì bàbá mi bá ti bò ká lọ́wọ́ lọba ní kọ wọ sọ. ọyá ẹ wá ti jà ó ní ní kí n máa wò ó ní gbogbo ara ilé bá ní à lórí ọmọ bá gbàrú kí ẹ ṣe dọ́ta gbogbo ká lu ọmọ ọlọ́mọ àbí alùpì alùpì nìkan ọmọ ọlọ́mọ àwọn àpàǹkó láì látàrí òjò òkú dẹ̀ ń kó ká sẹ́yìn pé bàbá nǹkan láàánú àsòfò ń bẹ lọ́kàn wèrè nígbà tó ọmọ bá wà lu ọmọ pa kí lọ fẹ́ ṣe torí délé tí ẹ bá ti ń bárò àwọn wèrè bá ń gbélé ẹ máa gbìyànjú láti máa kì wọ́n lọ ẹ sì ní jẹ́ kí sẹ́kẹsẹkẹsẹ fi máa dé mọ́lẹ̀ fún jìnnà ẹ ní bá ti ṣe bá yọ pààyàn ọmọ ń bọ́ máa jà àbúrò máa wò kápọ́ màkàn. ẹ kọlọ̀ ń dákọ̀kọ́ sànù wa àtàǹtẹ̀ ń wò káka yorùbá nǹkan mọ́ wọ́n ti àmì pé kò sí àánú ọkàn wa nù tọ́nà tíráàbù kan ó dọ̀bù wa ọ̀yọ́ tó gbọ́mọ̀ sọ yìí kẹ́ gbogbo àti màgbébẹ̀ náà ọlọ́ni ọ̀tá ọkọ̀ haúsá kan wà ń wájú ọjọ́ tó ọkọ̀ bọ́ọ̀sì àwọn mazda yẹn wá fẹ́ wọ iwájú rẹ̀ gbà tí tírélà mi ń bọ̀ báyìí tó sẹ́sì mọ̀ pé àwọn oníṣe náà àwọn tírélà náà inú wọn máa dúdú màmá ní wọ́n wọ́n wọn nígbà púpọ̀ wọlé òbí tírélà wọn gbà ní wọ́n máa ṣe pínpín pínpín pínpín ọ̀sán lò wọ́n nígbà tírélà yẹn bá ti fẹ́ẹ̀ ti mú kan mazda yẹn báyìí gbà náà ló tó wá gbà kọ́ wọ iwájú nǹkan bí onímọ̀ọ́sà yẹn bó ṣe rí wájú onítírélà yìí wọ̀ ọkàn páàkì lọ́ba gbọ́ sẹ́yìn mọ́tò lọ́ba lọ wò ká oníkìlẹ̀ fẹ́ fòkà sí ẹfẹ́ fẹ́yàwó ọ̀sẹ̀ òfáwọn aláṣà àìsàn fáàbù mi lọ́wọ́ ẹfẹ́ fẹ́yàwó ní àṣà lẹ́fù owó kọ́lẹ́tẹ̀ ẹ̀fọ́ ìkàǹfẹ̀ kọ́lẹ́tẹ̀ tẹ́gbà lágbára ọ̀yà tó kọ́ káyí tó kálẹ̀ kó wọ́n tẹ̀lé ọ̀yà ìjọ wa bọ́ọ̀lù kẹkẹrẹ ayẹlẹ kó kálẹ̀ tọmọ kó náà ló ka lọ́wọ́ rẹ̀ àbá ìdílé máa ń sọ báà ìdílé sọ bẹ́ẹ̀ ọba ló ka ní ìdí kó wọ́n wá pàǹkó láì ó túmọ̀ ìdílé gbogbo àwọn òkà àwọn òkà àánú ni ò sí torí tó bá ní kò ní kú tó bá kú kọ́ kò sí wá sẹ́nìkan o bí ìdí kú báyà dúdú o wàhálà yọ̀ sàn àbí kẹ́ ẹ tètè lé mú. Tòró náà ìhàlẹ̀ ni màá kọ́ màá kọ́. Tó bá lọ kú lóòótọ́ ẹni tó pa àwọn kọ̀ọ̀kan ta náà. Torí di eléyìí, ẹni tí ò bá ti láàánú ọlọ́run ti yọ ìkẹ́kọ̀ọ́ lọ́kàn rẹ̀. Wọ́n dàbí tó kú òkú ni. Wọ́n á sọ pé ìwọlé máa mú. Ẹ wá sọ sọ̀látù jánásà sí láwọn Ẹ lọ sanwó náà. Ẹ já tíkẹ́ẹ̀tì. Wọ́n ti ń já tíkẹ́ẹ̀tì fún sọ̀látù jánásà. Adúpẹ́pẹ́ ti gbà kátàkátà ń délẹ̀ yìí wọn á lọ já tíkẹ́ẹ̀tì fún sọ̀lájú jànáza wọn wá ní àbábá ẹ wá sí sọ láti ti là ẹ ò kú yìí ti ń pẹ́lẹ̀ olùfẹ́ bá tíkẹ́ẹ̀tì fẹ́ ẹ̀yin náà mà àní ẹ̀ já tíkẹ́ẹ̀tì náà sẹ́mi kó àánú ti kú lọ́kàn òkú tó ti kú tiẹ̀ dájú wọn fẹ́ ti pawó tiẹ̀ bẹ́ẹ̀ náà ṣe ṣe ń lu kàn o sẹ́kítẹ́ yẹn bá mú kó sọ ibẹ̀ ní ọ̀bọ̀ tí ò ń bẹ̀rù àmọ́ ti kọjú Ògbómọ̀ṣọ́ láǹdì náà tọ̀ wọ́n ló kú lóko wọ́n wá ń ṣiṣẹ́ ńlẹ̀ yìí ilẹ̀ ilé tí ń ṣiṣẹ́ rẹ̀ wọ́n wá lọ ilé ọdún lọ́lọ́mbà ní òkú mbẹ́ bá lọ bá bàbá ìmáàmù lù wọn pétọ bàbá ẹ̀yìn àṣírí ni wọ́n fi sọ láti ṣe nǹkan kan wọ́n ti lọ bá kó tó dìgbà bàbá ní wọ́n sọ pé ìjọ kẹta wọn ò sí ní àbíjọ kẹjọ àbókòjì ọjọ́ ká tètè bú kulẹ̀ àwọn bá wọn ò ní ṣe kankan nu gbogbo ẹ̀ tásìkò àwọn ọmọ tó kù fi ilé àtàwọn mùsùlùmí ọmọ fàdó àràn lọ́wọ́ bẹ́ẹ̀ bá ti mú kàn bẹ́ẹ̀ lọsẹsọ láti tó kù yín la wọn á ní wọn ṣe more than thirty minutes jẹ́fẹ́ ń pààrọ̀ wà fún bàbá yìí ó ní bẹ́ẹ̀ bá mú dọ́kẹ̀ta tẹ́sì mú dọ́kẹ̀jọ́ tẹ́ẹ̀ mú kójú ọjọ́ ẹ lọ́ọ́ ṣe ká yín ẹ̀ kúkọ̀ sáà sáà wọ́n ti wá sòkú dọ̀nù oúnjẹ àwọn bàbá jòkújòkú àtàwọn màmá jòkújòkú wọ́n ní wọ́n á máa bẹ lọ́n kéèyàn òkú wọ́n yé bẹ lọ́n kí wọ́n máa ṣègbéyàwó lèmẹ́dá wọ́n nítorí kówó tí máa jábọ́ jòkú bá kú ọkọ̀ jẹ́ àìsí wọn máa pa tí wọ́n ṣègbéyàwó gbogbo pa pa pa yìí náà ni àwọn náà tó agbàgbé pé kí wọ́n padà pa wọn náà dọ̀kọ̀ torí owó tí wọ́n fẹ́ pa torí ẹ̀ wọ́n á láwọn lè má mú yẹn fẹ́ fún specialize bí àgbàsára tó kù bá kú fáwọn náà àwọn ìpàtẹ irú àdúrà wọn àwọn ní báwọn ti jọ kẹta àwọn ní báwọn ti jọ kẹsàn àwọn ní báwọn ti gbójú ọjọ́ àwọn ní tún báwọn ti yàjó yàjó tó kù bá ti kú táìkú tí wọ́n fi ń tán wọn láwọn èdè torí pé àwọn ẹrí pé tó kù bá kú fún wa táwọn yòókù bá pa gbàgádé pé tọ bàbá sí dàláìlú ni dàláìlú rọjá máa kà wọn tó kún fún bídí àwọn tó àbí yàtìlẹ fẹ ni àbí kùránì ni wọn bá àti àti tàdúrà láàrú àbẹ ẹrí pé ó gba àwọn ará yòókù náà sí sọ fún ọ kí wọn ṣàdúrà fún kùtù wọn náà láàrú náà láti sọ pé ní tí ń tàn yín jẹ gbọ́n bàjẹ́ ẹ̀yin jẹ́ ń jẹ́ bí koríko ní kọ́lọ̀ mẹ́jẹ gọ̀kún akíkàtà lẹ́ni tí ń ta àwọn èèyàn jẹ wọ́n gbọ́n bàjẹ́ ṣùgbọ́n àwọn èèyàn jẹ́ ń tẹ̀jẹ́ wọ́n fẹ́ kí wọ́n gbọ́n nítorí tó máa lọ gbọ́n koríko yarí máa ẹ̀ràn lọ́wọ́ nù àwọn ò ní fẹ́ láíláí torí délé ẹja máa fura ẹ̀sìn ọlọ́run wa very very clear so ṣùgbọ́n ẹni tó fẹ́ kẹ́ ẹ̀ sì nà nídìí rẹ̀ kẹ́ ẹ má ṣe wọ́n pọ̀ ju ẹni tó fẹ́ kẹ́ ẹ sì lọ yóò bá wá tún fẹ́ràn ìtàjẹ̀bàjẹ́ kọ́lá tó bá gbẹ́sìn ọlọ́run náà yìí ẹ jẹ́ kí tiẹ̀ náà dé bàbá rẹ̀ ló kú ni àbí ìyá rẹ̀ ló kú ẹ wo bí ó ti ṣe ẹ ní kò ní wá sí ìdánilẹ́kọ̀ọ́ ojoojúmọ́ tó jẹ́ pé bíjá ti ń tajà wọ́n ti máa lọ́mọ hálíkọ̀ ṣé hálíkọ̀ wà ní àbí òsì hálíkọ̀ àbí òye wa bàbá rẹ̀ wá kú màmá rẹ̀ wá kú àwọn náà ń dalẹ̀ ìlú láìsí ẹ̀ wọ́n fi da ọ láìsí ẹ̀ wọn ni ẹ̀dá tó mẹ́ta àwọn èèyàn gbọ́ wọn sùn lọ ẹlẹnu gbẹẹni wọn ní báyìí ṣe yọ ọdún là yọ ọgbọ àṣírí títù gbogbo ẹ náà làwọn èèyàn ti mọ̀ pé ọ̀daràn ni ọ lẹsẹ ẹtẹjẹ lọ ń bá ká ìtumọ̀ pọ̀ ń gbẹ́sẹ̀ yé ni pé tó bá kan wípé ìwọ náà ní nǹkan ṣẹlẹ̀ sí tí wọ́n mọ̀ pé ẹlẹ́sìn ìwọ ìwé ṣẹlẹ́sìn

ìdínú tẹ́tẹ́ fi rí pé ọ̀pọ̀lọpọ̀ gbogbo ń dágbọ́ yẹn wọ̀nyí lò torí wọ́n ń bẹ̀rù àwọn èèyàn àjàjà táàbà fídíò àkànbá wà lágboolé wọn pé ẹ ṣé ìṣèkú wọn náà ti lọ gba wèrè mẹsẹ ẹ gbọ́rọ̀ ẹ gbọ́ àwọn èdè burúkú èdè tọ́lọ̀ ń dúró lórí rẹ̀ já sọ́mà kọjá bala tẹnu sọ́mà kọjá lùyàn kò jóná dànù wọ́n máa gba wèrè mẹsẹ àbọ̀ gba wèrè mẹsẹ ẹ̀sìn ni wọ́n máa gba wèrè má wọ́n kì í gba wèrè mẹsẹ wọ́n mọ̀ wá wá ẹnu láti fi gba ẹ̀sìn yẹn jẹ́ lọ́nà tó fi jẹ́ pé àwọn ọmọ tí máa ń sí òní lè ṣe. aláyọ̀ fún un wọlé ike anáhùn máa bẹ̀rù tó lèyàn mi náà rí yóò máa yẹ kó mọ̀ náà sọ̀rọ̀ rọ́pì làálẹ̀ mi. síbẹ̀ mọ̀ kọ́ lọ́n fi gbogbo wa dìde lọ́jọ́ ńlá lọ́jọ́ tá a rojọ́ níwájú ọlọ́run ọba ẹlẹ́dàá ó kí ni wọ́n wí kí ni wọ́n wí kí ni wọ́n wí ayé wọn wá ń dàrú kí wọ́n lè retí lálùkè yá mi kí lè retí lálùkè yá mi. tí wọ́n sọ fún kẹfà láti kọ̀ fún òun wọ́n kọ̀ fún òun ni nǹkan tó mọ̀ mí ní. àwọn kọ́lẹ́ bẹ̀rù èmi ká bẹ̀rù tó bá jẹ́ kẹ́ bá jẹ́ mú mi ọ̀ya ni lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn èsè mú mi náà ṣe ń bẹ̀rù èèyàn náà fọ́ ẹni tó jọ tó dàrán ní ìdíwọ̀n náà sọ́bọ̀ ni òkúkú gbọ́ torí yorùbá máa fẹnu wa rọ́ọ̀fù yìí náà gbogbo èèyàn tábàgbàtà báwò lẹ́nu wọn ètò ìpè torí kò ń ṣetán lọ́n lásán ẹni tó náà jọ ọ̀rẹ́ ṣetán ní jọ́njọ́ fi síbí kan náà jẹun òun náà tún bọ́ lẹ́nu wọn kúkú ṣetán náà kọ́ bọ́ọ̀lù wọn bá wa dúró torí àkọ́rọ́mọkùnmùlọ́ ìjà jẹ́ ẹni tó ṣe é pé á òun náà ní gájẹ ni tó ti fi ọmọ pẹ dáadáa fọmọlà kejì àní ro aburú rọ ẹnìkan kan aburú òsì ní ṣẹlẹ̀ sẹ́nìkan kínú yóò dùn gẹ́gẹ́ bẹyìn náà ṣe ní fẹ́ ike tí kò dáa bá ṣẹlẹ̀ sí kínú ẹnìkan máa dùn kọ máa rẹ́rìn ẹ gbọ́dọ̀ rẹ́rìn nítorí pé aburú sẹ́nìkan torí pé ń wà láyé yìí ẹ̀rín ò gba ẹnu rẹ̀ nítorí pé àdáwò bẹ́ẹ̀ nìkan tí wọn náà bá dì tò nínú pé àánú ti kú lọ́kàn èèyàn ní ká máa yọ ọmọ làkejì kárẹ́ ti pé ọba tó mú àdánwò bá òun náà lọ́ba láéláé alágbára ni lórí gbogbo nǹkan ó lè jẹ́ kí tiẹ̀ náà èrè tirẹ̀ ẹni tí o tí o bá ti sáànù lọ́kàn rẹ̀ yóò gbọ́ pé àrélu àjálù aburú kan ṣẹlẹ̀ sọ́mọlàkejì yóò mọ̀ wá dunu ẹlòmítúlẹ̀ lọ gbàlù kọ́ máa jó ẹni tí ò sì mọ arúgbó tí ó pa ń tẹ ẹ kọ wá rí wèrè kọ lọ máa gbájú tí ọmọ tó lè tẹlẹ sí wọ torí ẹ táànù bá ti tán lọ́kẹ́ yẹn èèyàn máa fọ́ ọmọ làkejì sí yẹyẹ èèyàn máa dunnú sábúrú tó ṣe èèyàn máa yọ ọ kò sínú wà tó da tó yẹ mùsùlùmí torí kí tá a bá fẹ́ràn ara wa ìdùnnú tiẹ̀ ìdùnnú tèmi ni ìbànújẹ́ rẹ ìbànújẹ́ tèmi bẹ́ẹ̀ ni mùsùlùmí máa wà síra ìdí nu tó fi jẹ́ pé láwùjọ mùsùlùmí ọ̀tá ò lè ráàrin wọn wọ̀ torí ìfẹ́ yẹn ti lágbára jù sọ́nba wa dá yẹ̀yẹ́ rẹ lẹ̀ fẹ́mi máa rí pé mo fáyà gbogbo wọn tọ́ba dá yẹ̀yẹ́ mi lẹ̀ fún wọn wọn náà rí fáyà gbogbo wọn wá sí ah, ah, àwọn mùsùlùmí ti lè jọ yín ò lè ráàrin wọn wọ̀ bóòlù ti fẹ́ ráàrin wọn wọ̀ nítorí pé ruhamau bẹ́yìn náà kù wọ́n máa ń sànù ara wọn. torí délé ẹja yí wa wá padà o oníkálukú wa ti ma ibi tó ń kú sí. àwọn ìta ń sèso da kọ̀ pamọ́ sí wa ètò kù díẹ̀ káàtó ẹja yí padà. nítorí pé èsì inú sàárì láti lo ń dáǹkọ kátó wọ sàárì náà ọlọ́wọ́n bẹ́ẹ̀ lé da wa kò sì fẹ́ ká fi ìṣẹ́jú kan ká fi ṣòfò nù gbèsè ayé wa gbogbo ní tá à ń gbọ́ yẹn tá a fàtútù wálẹ̀ tá à ń gbọ́ yẹn dáadáa rẹ̀ ni kó máa hàn nù wà wà dáadáa rẹ̀ ní kó máa hàn ọ̀rọ̀ wa dáadáa rẹ̀ ní kó máa hàn sí wa kẹ́ni tí ò mọ̀ pa nírùwà dáadáa lọ́wọ́ kọ́ mọ́ wá bí wá pé kó o ló ti jẹ́ bẹ́ẹ̀ kò sí ní jẹ́ bẹ́ẹ̀ èmi lọ gbọ́rọ̀ ọlọ́run dojúmọ́ kí alága ni kí mọ̀ ń gbọ́rọ̀ ọlọ́ kí máa lónìí ẹ̀rọ àwọn kẹfẹ́ rí àwọn kan máa ń jẹ́ kwaya nínú wọn wọn àmọ́ sẹ́ńgà èso ọ̀tọ̀ ẹ̀ríkì tó bá kọ́ wọn lórí kọ́ wọn lórí kọ́ wọn lórí tí tó bá tó délé ńkọ́ kò ní jẹ́ kí gbogbo ara lórí fífura pẹ̀lú orin tí ọmọ kọ. torí lílo tọ́pọ̀ ẹ̀yin gbọ́rọ̀ ọlọ ẹ̀gbọ́tà nẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam kí ló dé táwa náà ní máa lò ọlọ́run ọba kó ṣe rọrùn wa láti máa lò ọlọ́run kó ṣe gbogbo ń tà ń gbọ́

àwọn ọmọ ẹ̀yà wa nínú ẹ̀sìn Islam wọ́n ń ṣe ẹ̀sìn dáadáa lójú méjèèjì ọlọ́ọ̀dà kò má pa àwọn dàda ìdá. àwọn míì náà ni wọ́n fi mùsùlùmí tọ́sí wá sí ìlànà ẹ̀sìn Islam tẹ́fẹ́tẹ́fẹ́ tí wọ́n fi ṣe ọlọ́ọ̀dà kò bá wa dá wọn padà sí ẹ̀sìn Islam ọlọ́ọ̀dà wa dá wọn padà sí ẹ̀sìn Islam ọlọ́ọ̀dà ká pọ̀ jọjọ́ níbi títẹ̀sìn rẹ àti títẹ̀lé lánàá nàbì rẹ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Thank you.